bá a bá kọ́kọ́ wọnú ilé kan ìyáálé ilé là kọ́kọ́ kí ẹlẹ́gbẹ̀rin ìbákọ mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáńlá ayé níbi tá a láradé tá a ta ikàn dé láṣẹ Èdùmàrè wàhálà àti ìdààmú ò ní mọ̀nà lé wa ọmọ yín náà ni o Adéoyè Àbẹ̀fẹ́ ló kọ́ mi ṣùgbọ́n gbogbo yín mọ̀ mí sí àkàndá ọ̀rọ̀ Awíkòǹkò Àjàó àrò Awíkòǹkò asọ̀ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ó ṣe ìjà kọ́ mo wá jà eré ni mo wá ṣe torí pé kò sí ní tá a fọmọ ayò ó ṣe jèrè lọ onídèmọdè lètò ètò lónídèmọdè mo nígbàgbọ́ pé tí ń bá wa pàdé pẹ̀lú ògo ọlọ́run àwa lámọ̀ wá ẹ̀yin lámọ̀ bá kò sí nǹkan méjì tó jẹ mí lọ́kàn ju ìgbélárugẹ èdè àti àṣà Yorùbá lọ mo fẹ́ràn èdè àtàṣà Yorùbá pọ̀ a sì máa ṣe mí kàyéfì a máa kọ mí lóminú ńgbàkigbà tí mo bá rántí pé èdè àti àṣà Yorùbá ń dì mẹ́rí. vernacular speaking is prohibited ní gbogbo ilé ẹ̀kọ́ pátá mo wá wádìí kí ni ń jẹ́ vernacular mo rí i pé èdè ìbílẹ̀ èdè abínibí ẹni ní jẹ́ bẹ́ẹ̀ bó o wá lè dè mí ó ṣe dè wọ̀ èdè abínibí mi yóò ṣe di tí wọn gbọ́dọ̀ sọ léèwé èyí la fi ń pe gbogbo àwọn gómìnà ilẹ̀ Yorùbá ẹ dákun dábọ̀ ẹ̀kọ́ èdè Yorùbá ẹ jẹ́ kó jẹ́ ẹ̀kọ́ kan Gíríkì nínú ìlànà ìṣèdánwò àwọn ọmọ wa wọn ò kákún mọ́ ètò ìṣirò àtẹ̀dé Gẹ̀ẹ́sì nìkan wọ́n mú lọ́kùnkúndùn torí wọ́n ti nígbàgbọ́ pé báwọn ò bá ti yege nú ẹ̀ àwọn ò ní láǹfààní láti wọlé ẹ̀kọ́ gíga ẹ̀yin gómìnà lè ràn wá lọ́wọ́ láti bá wa kàn ń pa pé dandan ni fákẹ́kọ̀ọ́ tí yọ wọlé sáwọn ilé ẹ̀kọ́ gíga ńlẹ̀ wa ó gbọ́dọ̀ ní eh, máàkì tó dáadáa nínú ẹ̀kọ́ èdè Yorùbá bàbá tí wàá ṣe léyìn ẹjẹ́ àmọ́ rán in létí pé tẹ́nítẹ́ní èkìsà lọ́làtàn nígbà gbogbo kúrò tá a bá ń ṣe tàbá ń lọ ọmọ kéékèèké sẹ́yìn kò sí méjì rorò bẹ́ẹ̀ máa ń parun ni eléyìí ni mo fi wọ onídèmọ̀dè fún tòní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé kan ò rí bẹ́ẹ̀ ni ojú kan ò yẹ ni èmi nìkan kọ́ ni wọ́n ṣètò lónìí mo ní àlejò nínú ìkànnì yìí táti jọ ṣètò yìí lónìí onídèmọ̀dè àlejò mi mo kí yín ẹ kú dédé àkókò yìí wọ́n ìgbẹ́nu ọlọ́kùnrin mọ̀gùn lọ́dọ̀ wa ẹ dákun ẹ bá ń dárúkọ yín fún gbogbo ojú tí ń wò wá nílé kí ló kọ yín ti jẹ́. orúkọ tèmi ni Ganiyu Muritala Karunwi tí gbogbo èèyàn mọ̀ sí Sọ̀ní Bárìn. Hmm, ó kọ́ ńlá Sọ̀ní ni bàbá. bàbá fẹ́ bá àyàn rìnrìn àjò káwọ ẹni a bá lọ dáadáa ó kọ́ tó nítumọ̀ ni. Sọ̀ní Bárìn iṣẹ́ wo ni ẹ yàn láàyò. iṣẹ́ òṣèré orí ìtàgé ni èmi ń ṣe. Hmm. òṣèré orí ìtàgé. bẹ́ẹ̀ni sọ. kódà ṣùgbọ́n ọmọ yorùbá ni. àpẹlú gọlọ́n torí pé ibi iṣẹ́ tá a yàn láàyò yorùbá gangan ni ìjìnlẹ̀ nǹkan táwa ń ṣe ń bẹ̀. Hmm. ọlọ́run ṣeun lélẹ̀ tó túmọ̀ sí pé ẹ ti dira ètò yìí wá ẹ múra dáadáa. ẹ pẹ̀lú gọlọ́n kò ní bá wa lábo torí pé àti àṣà àti ìṣe Yorùbá náà ló jẹ́ alógún inú mi dùn bẹ́ẹ̀ ti ń sọ síwájú. inú mi dùn ẹ káàbọ̀. ẹ kúlé. láì fàkókò ṣòfò rárá adébí ẹyìn mọ́ sí wọ́n pè lágbọ̀ọ́lẹ̀ adébí oko mọ́rò náà agbọ̀ọ́lẹ̀ ni o ẹ já bẹ̀rẹ̀ pẹ̀lú ìbéèrè àkọ́kọ́ lórí ètò yìí. ọba adéyẹyẹ ògúnwùsì ọba nílẹ̀ yorùbá ṣùgbọ́n ìlú wo ló ti jọba ẹ̀rìn ìjẹ̀ṣà ìbàdàn ilé ifẹ̀ àkúrẹ́ ìlú wo lọ́ba adéyẹyẹ ògúnwùsì ti jọba. ọba adéyẹyẹ ògúnwùsì hmm. babátúndé ọ̀jájá ilé ifẹ̀ ni ifẹ̀ òòyè hmm. ifẹ̀ òòdáyé ojoojúmọ́ ti mọ́ wá orí irun gbogbo àwa yorùbá ni ìlú Ilé-Ifẹ̀ ni bàbá wa Adéyẹyè ẹni tán ti jẹ ọba. Hmm. wọ́n ní ìlú Ilé-Ifẹ̀ ni ọba Adéyẹyè ẹni tán Ògúnwùsì ti jọba bẹ́ẹ̀ ni à ń wá káàkiri òsì ń bẹ̀ kò burú ẹ tẹ̀síwájú ìbéèrè tọkàn àlọ́ o mo mọ̀ pé náà pa àlọ́ rè hmm, àlọ́ o àlọ́ kí ni kọjá lójúde ọba tí kò kí ọba a àlejò àlejò a máa kọjá kọ́ mọ́ kí èèyàn tí ọba wù ó lè mọ́ kí ọba b eégún eégún a máa jó lọ sọ́jà wọ́n lè kọjá ní ilé ọba kí wọ́n má yàkọ́ d àwọn ọmọdé e àgbàrá òjò èwo nínú ẹ ńlọkọjá lójúde ọba tí ò yà kọba. agbára òjò ni hmm. torí pé omi kì í sọ̀rọ̀ hmm. bẹ́ẹ̀ ni pé tó bá dẹ̀ ń kọjá lọ ibi tó bá ń lọ náà ni yóò máa lọ ni ó dojú kọ òun ni ní pé òun fẹ́ yà kì í wẹ̀yìn wẹ̀yìn hmm. ọmọ kéékèèké lè ṣeré wọ ààfin káwọn ọ̀sẹ̀ fẹ́ wo nǹkan tó wà ń bẹ̀ àná ti kí ọba nìyẹn agbára òjò ni. Mm tán bá tiẹ̀ dó sẹ́nu ọ̀nà ààfin tí wọ́n ní ah, ilé ọba rèé o ilé ọba rèé o wọ́n ti kí ọba náà nù. ó dà um, ìbéèrè tọkàn òrìṣà là ń fi ajá bọ eléyìí ní ìbéèrè kẹta ẹ̀bùn tó yẹ kẹ́ ẹ jẹ tẹ́ bá gbà béèrè yìí yóò jẹ́ ẹgbẹ̀rún mẹ́wàá náírà ètò yìí ní àlàkalẹ̀ ìpele ìpele lásán àlùbọ́sà ètò ètò lọ́mọ yẹn gan lélẹ̀ tó túmọ̀ sí pé ní tí wọ́n ń pè létò lónìí bí wọ́n ṣe ń tò ó ìpele mẹ́ta ni àwọn ìbéèrè tábìrì lọ́wọ́ yín pín sí ìbéèrè mẹ́ẹ̀ẹ́dógún sì ni ìpele àkọ́kọ́ ìbéèrè márùn-ún ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìpele ẹlẹ́ẹ̀kejì ìbéèrè márùn-ún ní bẹ́ẹ̀ ìpele ẹlẹ́ẹ̀kẹta ìbéèrè márùn-ún ní bẹ́ẹ̀ kọ́mọ̀ wá dàbí ọ̀rọ̀ ìyanijẹ́ ṣe mọ̀ pé ìdálú nìṣèlú ó ní bọ́n ṣe tẹ̀lú oníkálukú dó lélẹ̀ tó túmọ̀ sí pé bẹ́ẹ̀ bá gba ìbéèrè àkọ́kọ́ sí karùn-ún ẹ ti ní ẹ̀bùn àjẹmọ́nú tí ò lè pẹ̀dín ṣùgbọ́n láti ìbéèrè kẹfà sí kẹwàá bẹ́ẹ̀ bá ti ṣì ń bẹ̀ ẹ̀bùn owó tẹ́ gbà ní orí ìbéèrè karùn-ún náà lẹ́bùn tẹ́ máa mú lọ lé o ṣùgbọ́n tẹ́ bá ti gbà béèrè kẹwàá ẹ tún ti ní àjẹmọ́nú tí ò lè dínkù tẹ́ bá tún ti ṣe àwọn ìbéèrè bí yóò ṣe jẹmọ́nú tẹ́ bá wá ṣèbéèrè kan a lè fún yín láǹfààní láti mú béèrè míì eléyìí là ń pè ní ìkó àádọ́ta sí ìkó àádọ́ta iye tẹ́ bá jẹ ń bẹ̀ yóò jẹ́ pípín sí méjì tẹ́ bá faramọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá faramọ́ níbi tí wọ́n pa ọ́ wà náà ni wọ́n gbà ọ́ wà ẹ lè sọ pé ẹ fẹ́ dìde pẹ̀lú iye ẹ̀bùn owó tí ẹ ti gbà ṣé ká tẹ̀síwájú. ẹ tẹ̀síwájú. òrìṣà là ń fi ajá bọ. Ògún Èṣù Ṣàngó kò sí nínú wọn èwo nu wọn là ń fàjà bọ̀. Ògún lákàyè ọ̀sìn mọ́lẹ̀. ẹ̀dá ajólú wọn rán koríko odò tí rú mẹ̀nìmẹ̀nì. olómìnlé fẹ́ jẹ̀wẹ̀ hmm. nǹkan tí wọ́n fi ń pè ní olómìnlé fẹ́ jẹ̀wẹ̀ náà nìyẹn hmm. torí pé ẹ̀jẹ̀ ni wọ́n máa fi ẹ̀jẹ̀ ajá hmm. wọ́n fi ń bọ Ògún. ẹ̀ẹ́ ogun má jẹun rí jà rẹ. ogun má jẹun rí jà rẹ ogun ló nílé ogun ló lòde ogun lọ lọkọ ogun ló lọbẹ ogun ló nígbà ogun ló làwọ ogun ló bá ń já jọlọjọlọ ìdí mi àkèrè jálẹ belebe ojú ẹ lẹ sọnù ogun méje lógún mi ogun alára ní gbajá ogun onírè agbàgbò ogun oníkọlà agbàgbé ogun ẹlẹmọnà ní gbẹsùnsù ogun akirun àsìmọgbà wọ àgbò ogun gbẹnà gbẹnà gbẹnà gbẹnà gbẹnà gbẹnà òjègì nímú. ogun mákindé ti dògún lẹ́yìn òde bí ọba gba tápà gbà bókí àgbà òkú òkú àti mọ́ gbà kéńbéré lọ́wọ́ bàbá àwọn ẹgbẹ̀rin abẹ́ ẹgbẹ̀rin ọdẹ ẹlẹ́gbẹ̀ ọdẹ ẹ mọ̀ ọdẹ. ọ̀gbẹ́ni sọ́nibárìn ní ògún ni ẹ gbà á ìbéèrè ẹ ti ní ẹ̀bùn ẹgbẹ̀rún mẹ́wàá ńlẹ̀ ìbéèrè kẹrin ńlọpọ́n sún kan ààrẹ orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ rí ni. Jonathan Ọbásanjọ́ méjèèjì kò sí nínú wọn ààrẹ orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ rí èwo nù ẹ̀. àwọn Jonathan ààrẹ orílẹ̀-èdè ni mhm. tẹ́lẹ̀ rí bàbá Olúṣẹ́gun Ọbásanjọ́ ààrẹ orílẹ̀-èdè ẹ̀bọ̀rọ̀ òwú ẹ̀bọ̀rọ̀ òwú ìbìrìn dí tó ń ṣe méjèèjì náà ni ìdáhùn sí ìbéèrè tèmi ó dá yín lójú. ó dá mi lójú torí pé àwọn méjèèjì náà ti ṣe ààrẹ orílẹ̀-èdè rí hmm. ààrẹ àná náà sì ni wọ́n ń pè wọ́n hmm. kódà bí èèyàn ṣe lọ́jọ́ kan ààrẹ ni ó ti ṣàárẹ̀. tó ń bá fẹ́ ka iye tó ti ṣàárẹ̀ lórílẹ̀‐èdè yìí wọ́n á máa ka ns sọ́nẹ́ kan mọ́ bó tiẹ̀ jẹ́ pé ìjọba fìdí ẹ ló ṣe ó fìdí ẹ kò fìdí ẹ ó fi ìdí ẹ ìjókòó ààrẹ ṣé lóòótọ́ ṣe méjèèjì ni. Bẹ́ẹ̀ni ọ̀gbẹ́ni sọ ní bárìn. ìbéèrè karùn-ún ń lọ pọ́n sún kàn orin arò ni wọ́n máa ń ní ẹ mọ́ kú ojú òkú dí àfẹrẹ̀bòjò kú kí ló wá ṣẹlẹ̀ a. Ah ó lọ sinmi àfẹrẹgbòjú kú wọ́yẹ́ ó lọ sinmi ni bí ayé ló sù lọ́jọ́ d ẹnu e ńgbà tí kò tí ì dàgbà kí ló dé tó fi kú ńgbà tí ò tí ì dàgbà èwo ni ó lójú yín fún ìdáhùn. ẹnu ni torí pé nǹkan tí ó jórí bẹ́ẹ̀ ni pé. Pe ẹmọ ó máa ń tọ́jú òpó hmm. tó bá ti kú ojú òpó yẹn yóò di kò sẹ́ni tó ń tọbẹ̀ mọ́ afẹ́rẹ́bójú náà kí ni tí à ń pè ní ojú òpó gan. ó ní ọ̀nà tóóró tí àwọn ikú ń gbà. tó túmọ̀ sí pé wọ́n rin bẹ̀ lóòrèkóòrè hmm. ni Yorùbá fi sọ pé ikú tó bá ti lójú òpó ńlẹ̀ kì í tà sí aré sísá. Hmm. bẹ́ẹ̀ náà ló sì wàá jẹ́ fún afẹ́rẹ́bójú náà ẹran tí wọ́n ń pè ní afẹ́rẹ́bójú yìí àwọn bàbá tó máa sọ pé afẹ́rẹ́bójú ó sí àsínú. Mm. ó jẹran tó jẹ́ pé ó máa gbẹ ìsà gan mm. ìsà rẹ̀ máa jìn gan tó bá dẹ̀ ti kú kò sí kò sí ẹni tí ó ẹran tí ó tún gbàbẹ̀ mọ́ ìdí nìyẹn tí wọ́n fi máa sọ pé mm. tí àfẹ́rẹ́ bòjú bá ti kú báyìí ẹnu sà ń sọ̀fọ̀. níbi tó jẹ́ pé bó bá ti kú òwú aláǹtakùn ni yóò kún ẹnu rẹ̀. bẹ́ẹ̀ni ló tu. ẹnu sà ń sọ̀fọ̀ bẹ́ẹ̀ni ẹgbàá lélẹ̀ tó túmọ̀ sí pé ẹ̀bùn tẹ́ ẹ̀ ti jẹ́ ti jẹ́ àjẹmọ́nú báyìí ṣùgbọ́n ká tó tẹ̀ síwájú wọn ó béèrè àǹfààní díẹ̀ á sẹ̀mí mu tá a bá padà dé a mọ̀ tẹ̀síwájú mo kí ẹ kú ìjókòó. káàbọ̀ padà orí ètò yẹn ètò wa onídèmọdè náà la wà para onídèmọdè ojúdá pèrà pèrà pèrà pèrà ẹ̀yin náà láǹfààní láti wá kópa lórí ètò yìí ẹ kàn jẹ́ ká sọ̀rọ̀ lórí ìtàkùn wàsáàpù pẹ̀lú nọ́mbà yìí òdo ẹ̀sán òdo ẹ̀rin ẹ̀jọ àrún ọ̀kan ẹ̀sán ẹ̀ta ẹ̀fà èjì ẹgbọ́n lẹ́ẹ̀kan sí òdo ẹ̀sán òdo ẹ̀rin ẹ̀jọ àrún ọ̀kan ẹ̀sán ẹ̀ta ẹ̀fà èjì bí n bá ti rí i n ó fún yín ní ànálẹ́ àti àlàkalẹ̀ àwọn ìgbésẹ̀ tẹ́ máa gbé kẹ́ láǹfààní àti darapọ̀ bákan náà bó bá tásìkò fún yín láti wá darapọ̀ mọ́ a lórí ètò wọ́n sọ fún yín ṣùgbọ́n kí n mọ fàkókò yìí sọ fún gbogbo ẹ̀yin oníléeṣẹ́ ńláńlá àtẹ̀yin olókoòwò kéékèèké gbogbo ẹ̀yin oníléeṣẹ́ àdáni èyí tẹ́ fẹ́ ká jẹ́ owó gbákọ̀jà yín ọmọ tà ń wàràwàrà ẹgbẹ́ tí ń wá káfí tí wá gbé tí ń lárugẹ ìjábá ń polówó ọjà yín lórí ètò onídèmọ̀dè bákan náà kí n máa lo àǹfààní yìí láti sọ fún gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáńlá ayé gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ fẹ́ràn èdè àti àṣà Yorùbá dáadáa láti wá ṣonígbọ̀wọ́ ètò yìí láti wá kún wa lọ́wọ́ akitiyan wa kí èdè àti àṣà Yorùbá ọmọ parun ká fi ọwọ́ wẹwọ́ lọ́wọ́ fi mọ́ eégún tó bá ní baba nígbẹ́jọ́ nìkan ní jìjàgboro ọ̀pọ̀lọpọ̀ èrùn ní magìyàn òṣùṣọ́wọ̀ ló lè gbálẹ̀ mọ́ ẹjẹ́ àjọ fọwọ́sowọ́pọ̀ láti gbé èdè àti àṣà Yorùbá lárugẹ lórí onídèmọdè fún tòní àlejò mi tó wà lórí ìkàlẹ̀ náà ni Sunny Barry ẹ kú kalẹ̀ ká tẹ̀síwájú nbí tá a roko tì sí ńlá fàbọ̀ sí ìbéèrè tọpọ́n sùnkàn ẹ parí òwe yìí kẹ̀kẹ́ àdáwùjọra kẹ̀kẹ́ àdáwòjọra a àjọ máa gùn ni b igunkungun là á gùn d oníbaṣe máa ń gùn e ọgbọ́n la fi gùn èwo nínú ẹ̀ ní ìdáhùn sí ìbéèrè yìí. b ni hmm. torí pé nǹkan tó bá ti jẹ́ nǹkan àjọ ni ìwọ ojú mi èmi ojú ọ hmm. ìmọ̀ pọ̀ ń ìdí nìyẹn tó jẹ́ pé ìgùnkùgùn náà ni àgùn tí ìbàjẹ́ hmm. nǹkan tá a bá ti jọ dáwó ṣe à nígbà fúnra wa àwọn ṣe àgùn ju èmi lọ ṣe bá àjọ dáwó ni hmm. ebe mi náà dá ń bẹ̀ ẹni tó ní tọrọ ẹni tó ní kọ́bọ̀ ìgùnkùgùn ni àgùn. ní Yorùbá fi sọ wípé kẹ̀kẹ́ àdáwùjọ ra ìgùnkùgùn làágùn hmm. Yorùbá tún ní bíbalẹ̀ ilé bá di méjì ìtàn adìẹ ó di pínpín. bẹ́ẹ̀ ni bàbá. àdáwùjọ ra. sẹ́yìn ò rò wípé àjọ máa gùn náà ni bí ó tọ̀nà nígbà tó jẹ́ pé àjọ dáwòrà ni ó yẹ kájọ gùn ni àbí irú dí tá a ti sọ pé ó ní bá a ṣe ń gùn nígbà tó jẹ́ pé àjọ dáwòrà ni a lè ṣòfin pé o bá a ṣe máa gùn rè o wọ́n gùn ṣẹ́jú méjì kémi náà ó gùn ṣẹ́jú méjì ìwọ dórí tá ń bẹ̀ ń padà kémi náà ó dórí tá ń bẹ̀ ń padà àbí báwo lẹ ṣe wò ó ẹ sáà nígbàgbọ́ wípé ìgùnkùgùn làágùn. sẹ́rí bá a sòfin gbogbo wa kọ́ ni a ṣe lè kófin já hmm. inú jẹ́ pé wo jù mí mi ò jù kò lè ṣe ọmọ wáyé. àwọn èèyàn àwọn kan ṣàfẹ́ lu tiwọn sí la bẹ́ẹ̀ ni pé a ǹjẹ́ àjẹ́ lówó mi sí la o mi sí la hmm. tó bá gbọ́n lọ́ngbò bá dé ẹnìkan lè sọ pé ọ̀dà ìṣẹ́jú méjì ni ó ti lò kíkan sọ pé òun ó lò ìṣẹ́jú mẹ́ta torí pé òun máa gùn òun lè sáré jù lọ hmm. egunkugun ni. ọ̀dà náà igunkugun làágùn ṣe ni ọgbẹ́ni sọ ní bárìn ẹ mọ̀ múra wa wá lórí ètò yìí dáadáa gan. ẹwà èdè Yorùbá náà ló wù mí. inú mi sì dùn sí torí pé agbẹ́dẹ̀gbàṣà lárugẹ wọn mọ̀ mí sí gbogbo nǹkan ló ní bí yorùbá ṣe pè é ńlọ jẹ́ kí wọ́n sọ pé gbogbo orin ló ní bí wọ́n ṣe kọ gbogbo òlù ló ní bí wọ́n ṣe jó alóǹkà lédè yorùbá ó ní bá a ṣe ka ọ̀sẹ̀ ó ní bá a ṣe ka oṣù tá a bá wá ka oṣù Ṣẹẹrẹ tá a ka Èrèlé oṣù wo ló tún tẹ̀lé a Èbìbí. E b ẹrẹ́nà d agẹmọ e ògún èwo ló tẹ̀lé ìrèlé. ẹrẹ́nà ni. ẹrẹ́nà ni. ẹrẹ́nà ni ìrèlé ẹ̀rẹ́ náà igbe bìbí ògùdù agẹ́mọ ògún ọ̀wẹ́wẹ́ ọ̀wàrà bẹ́ẹ̀lú ọ̀pẹ. Hmm. ọmọ yorùbá ní lóòótọ́ inú mi dùn sí pé lóòótọ́ lè gbọ́ èdè yorùbá dáadáa ẹ̀rẹ́ náà ni. ojú ìwòye ìwò lẹ fi wo ipò tí èdè àti àṣà Yorùbá wà nílé ẹ̀kọ́ wa lónìí. olótú ìbéèrè tá ìbéèrè ìbéèrè tó yẹ pé ọmọ kan mi lóminú ni hmm. torí pé mo láǹfààní àti máa lọ ṣàyẹ̀wò sí àwọn iléèwé kọ̀ọ̀kan ní ìlú tàwa hmm. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ iléèwé ló jẹ́ pé tá a bá débẹ̀ wọ́n sọ èdè abínibí mọ́. Hmm lẹ́yìn tó sì jẹ́ pé ó ń jẹ́ kí èdè abínibí wa. kó máa jò rẹ̀ yín. kó dé kó jò rẹ̀ yín ẹ wo bí mo ti wọ aṣọ tí mo wọ yìí. Hmm. tí n bá wọ gbogbo àwọn tá a jọ jẹ́ ọ̀dọ́ ni a máa fi mí ṣe yẹ̀yẹ́ pé a. Ah, bíbi táyé lajú dé yìí nítorí tó yẹ kó o máa wọ̀ rèé. wọ́n ṣáà máa ṣe bíi aróko wọ́n máa ṣe bíi kíní wọn ni a ah, ẹ̀yin ò mọṣẹ́ táwa ń ṣe ni yàtọ̀ fún iṣẹ́ pọ̀tẹ́dé mí ni e, ìmúra tó yáyì kò sábà sílẹ̀ tó tó ti ràn Yorùbá. kò sí ẹni ó bá rí mi nísìn yóò rò pé mo joyè ni. bí mo ti wà nísìn hmm. wọn lè ṣàdédé mọ kí wọn sọ pé ọlọ́pàá ń kórógà kó ṣàdédé kó mi mọ hmm, hmm, torí yóò ti wo èsì. bí ọba níta yé nù òkú bò gbọ́dọ̀ lù ìdí nìyẹn tí a fi ń rọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí ń pàrọwà ṣé gbogbo àwọn tí wọ́n jẹ́ olórí wa bíi gómìnà ni àwọn ọba ìlú ni bó yẹ káwọn náà jígìrì sí àṣà àti ṣe ilẹ̀ yorùbá kí wọ́n jẹ́ ká mú lọ́kùnkúndùn èdè wa kò gbọ́dọ̀ parun. Mm èdè tí ń parun lọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ni ò mọ nǹkan tí wọ́n ń pè ní ẹ̀nà tàbí ẹ̀ràn lọ́wọ́ pé ká fi ká ràn ọmọ pé ẹ ẹ lọ lọ omi rèé ṣe ẹni kí n lọ bu mi àní ká sọ pé ìní ọlọ bu hmm. ọmọ mi ò mọ̀ túmọ̀ ẹ̀ pé nǹkan tí mò ń sọ fún ẹ ni pé lọ ṣe nǹkan tí mo rán ẹ. tó sì jẹ́ pé lásìkò tiwa wọn a máa fojú wí wọn a máa fòfé wí

Ni ayẹyẹ ọdún ìbílẹ̀ nílẹ̀ yorùbá egúngún ni àgbòrò ni sàn méjèèjì ni àbí òtẹ̀ sínú rárá. méjèèjì ni àti egúngún àtòrò ọdún ìbílẹ̀ ni hmm. torí pé àwọn elégúngún wọ́n máa mú àyájọ́gba tí wọ́n ń sọdún wọn hmm. bẹ́ẹ̀ náà ni àwọn tí wọ́n sì ń sòrò náà wọ́n máa mú ọdún tí wọ́n ń ṣe orò hmm. ni a sọ pé tí orò bá ti gbòde ẹ̀ẹ́ obìnrin tó bá obìnrin ọgbọ́dọ̀ fojú koro ilé tó bá fojú koro ro ó gbé bẹ́ẹ̀ ni. nǹkan tó túmọ̀ sí ni pé ìgbà ọdún wọn ni tí hmm. wọ́n sì máa ṣe tó máa ń dùn tó máa láàrin hmm. tẹ́ bá gbọ́ pé wọ́n ń fi orò àwọn bàbá kan ní wọ́n sọ pé wọ́n máa borò ìdún yánmuyánmu hmm. lẹ́yìn ìkùlé méjèèjì ni ọdún ìbílẹ̀ nílẹ̀ Yorùbá. méjèèjì ni ọdún ìbílẹ̀ nílẹ̀ Yorùbá òótọ́ ni bẹ́ẹ̀ ni ó lásìkò tí wọ́n ń sọdún eégún kì í sì papọ̀ ọmọ tòrò ọdún méjèèjì ló ní ètò àti ìlànà tiẹ̀ bí wọ́n ṣe ń ṣe ọ̀sán gangan lójúmọmọ là á gbé eégún eégún tó bá kọ̀ tí ò wò gbalẹ̀ kó tó dalẹ̀ wọ́n á sọ pé ẹ̀bọ̀ra máa bọ́rù wọn láṣọ bákan náà ni orò yìí jáde lọ́sàn-án òru nígbà tọ́wọ́ ti pa tẹ̀sẹ̀ ti pa náà ni orò tó máa ń jáde mọ́kín. Hmm, mm. ẹ kú kalẹ̀ láì dènà pẹ̀nu ẹjá tẹ̀síwájú nbẹ tá a wo ni Ìlọrin wà Ọ̀ṣun Kwara ọyọ Èkìtì ìpínlẹ̀ wo la ti rí ìlú Ìlọrin. kwara ni hmm. eh, a ní ìlọrin gèrè alimi. Hmm. Eh, ìlọrin àfọ̀njá ẹnu dùn jù yó. ìlú tó tóbi tí ò léegun a hmm. ní ẹ̀sìn ní eégún wọn ìlú ìlọrin ní kwara eh, ní kwara. kwara ni ìlọrin wà. torí pé olú ìlú kwara state ó ní ìlọrin. bá ní ká ní ọ̀sùn lẹ tẹ́lẹ̀ ni. Hmm ẹ bá farabalẹ̀ sí ni Kwara náà ni. ní àbítadé yìí mo nígbàgbọ́ pé ẹ̀yin olólùfẹ́ wa ń lé ń fi ọkàn bá wa lọ ẹ ti rí i pé ó dáa kéèyàn jẹ́wọ́ abínibí ọ̀gbẹ́ni sọ́ni bárìn wọ́n jẹ́ òye wa wípé ìbílẹ̀ làwọn bíi tèmi náà hmm, ìbílẹ̀ pọ́nbélé làwa. ojú láì nírú ẹnu láì níyọ̀ ẹnbẹ́ ọ ti rẹ́ ẹ̀kẹ́ ìyàwó ọdẹ ó yẹ kó mọ̀ pé kan láti tóbi jù kan lọ fẹràn jíjẹ mo kí n pẹ́ kú kalẹ̀ láì fàkókò wa ṣòfò torí pé ìfẹ́ ní púpọ̀ ṣe lẹ́nu wa ìjà tẹ̀síwájú ìbéèrè tọkàn. èèwọ̀ ni a kì í fi ọwọ́ kólẹ̀ ńlẹ̀ Yorùbá bí èèyàn bá fọwọ́ kólẹ̀ ọwọ́ onítọ̀hún yóò kákò. yóò máa gbọ̀n yóò rọ yóò gùn sí yíyan bá ti fọwọ́ kólẹ̀ ọwọ́ rẹ̀ máa gùn sí èwo nínú ẹ̀ ní ìdáhùn tẹ́rí kó tọ̀nà. ní gẹ́gẹ́ bí àwọn Yorùbá bàbá wa ti mọ̀ sọ hmm. pé ìwọ ni àìfọwọ́ kólẹ̀ ẹni tó bá ti fọwọ́ kólẹ̀ ọwọ́ rẹ̀ yóò máa gbọ̀n hmm. ní tó jẹ́ bí ní ìdáhùn sí ìbéèrè yẹn. wọ́n á ní má fọwọ́ ọwọ́ rẹ̀ ọmọ gbọ̀n bíi ta lárùn ọmọ àgbà ni ìwọ ni ńlẹ̀ yorùbá gbọ́dọ̀ fọwọ́ kólẹ̀ bó tiẹ̀ jẹ́ pé ìwọ̀ ọ̀hún ìwọ̀ fún ìṣọ́ra ni torí wọ́n nígbàgbọ́ pé àwọn nǹkan tó lè gún yàn lọ́wọ́ ó ṣeé ṣe kó wà nínú ilẹ̀ tá a fẹ́ kó kó mọ̀ bá a ṣe wá lè ṣe ni kì í ṣe pé torí pé èèyàn fọwọ́ kólẹ̀ ọwọ́ rẹ̀ ọmọ gbọ̀n ohun kan ríra ni fún aláti máa fọwọ́ kólẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. ó sì tún jẹ́ fún ìmọ́tótó. bẹ́ẹ̀ ni ìwọ ọmọ tuntun. sórí ọ̀pọ̀lọpọ̀ ìdọ̀tí ni a ti gbà mọ́lẹ̀. Mm-hmm. Eh, eh, tó jẹ́ pé tá a bá fọ fọwọ́ kó àníléko tán yóò sì ṣẹ́kù lẹ̀ bẹ́ẹ̀ ni ọwọ́ olúwarẹ̀ ọmọ gbọ̀n ni bíi tàlárùn ẹgbà bẹ́ẹ̀ ni ẹjẹ́ àtẹ̀síwájú ṣùgbọ́n ká tó tẹ̀síwájú ìpele tọkàn ọgbẹ́ni sọ́ni bá rìn n ó fẹ́ ká sẹ́mi mọ́ tá a bá padà dé àtẹ̀síwájú bíi tá a bá dé ẹ ti láǹfààní sí ẹ̀bùn ọgọ́fà ẹgbẹ̀rún lélẹ̀ tó túmọ̀ sí pé mímí ó lé mi ó ti jẹ́ àjẹmọ́nú iṣẹ́ náà tá a bá padà dé a máa tẹ̀síwájú mò ń bọ̀. ẹ wò ó kí gbogbo ọmọ Yorùbá gbogbo ẹ̀yin tẹ́ ẹ láǹfààní láti sálábàápín ètò yìí mo kí n pé ẹ kú àmárabà ẹ kú àmójúbà ẹ kú àmẹ́tìbà onídèmọ̀dè ọjọ́ pẹ́ tá a ti ń gbà lérò ọjọ́ pẹ́ tá a ti ń sọ sọ́kàn ọjọ́ pẹ́ tá a ti ní gẹ́gẹ́ bí àlá ń pè á bẹ̀rẹ̀ á tí n bá wò dáadáa ojú ọdún mẹ́tàlá rèé tá a ti ní lọ́kàn tá a ti ń tò pọ̀ léní èjì tá a ti ń wò ó yóò ṣe é ṣe kò ní ṣe é ṣe kí ló wá jẹ́ kó pẹ́ wa ọlọ́run ni ọlọ́run ló mà sì kò tí ì yẹ̀dá ẹ̀dá ń sáré ẹ̀dá ń kánjú ọlọ́run ló mà sì kò tí ì yẹ ni onídèmọ̀dì ti wá dé o ẹja àjọ gbárùkù tí ẹja àjọ gbárùkù tí ẹja àjọ gbé lárugẹ kì í ṣe fáwa nìkan bí kì í ṣe fún àrọmọdọ́mọ wa láti ṣàgbé ìgbélárugẹ èdè àti àṣà Yorùbá kó mọ̀ parẹ́ kó mọ̀ parun kó mọ̀ sọnù tán bí sasa àgbálẹ̀ ẹ mọ̀ wípé àwọn baba ńlá baba wa àwọn ìyá ńlá ìyá wa wọ́n ṣiṣẹ́ takuntakun láti fi àwọn nǹkan wọ̀nyí sílẹ̀ fún wa láti ṣàgbéjì ara wọ́n jẹ́ nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yà ń jowú wọ́n fẹ́ dàbí wa ìran Yorùbá ti láṣà tiẹ̀ tó dán mọ́rán tó yẹ pé ta bá ń ṣe wọ́n mọ̀ wò wá ni kò síbi tí wọ́n kì í ti wá wéégún kò síbi tí wọn kì í ti wá wọdún ọlọ́jọ́ ọ̀báǹta kò síbi tí wọn kì í ti wá wò ó àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bàbá ń sọdún èdì nílé Ifẹ̀ tẹrútọmọ ní péjọ sí eégún ni àtìwé àtàgbà ní sẹrúsìn fún Ṣàngó títí kan lú òkè òkun ni wọ́n ti wá ń wọdún Ọ̀ṣun lílẹ̀ tó túmọ̀ sí pé Ọlọ́run ọba tó dá wa gẹ́gẹ́ bí ẹ̀yà ó jogún ọ̀pọ̀lọpọ̀ nǹkan fún wa tá a fi jẹ́ ìlú mọ̀ọ́ká tá a fi gbayì káàkiri àgbáńlá ayé ṣùgbọ́n ṣe ni láàánú pé àwọn nǹkan wọ̀nyí ti ń sọnù lẹ́yọ̀ kọ̀ọ̀kan ilé làwa ń gbìyànjú láti ṣàjọ ibi tó fọ́n ká sí ká gbàjọ ká kólẹ̀ di àrọ́mọdọ́mọ wa ìgbárùkù tiwa ká lè gba àjọgbẹ́rù dókè ọgbẹ́ni sọ́ni bá rìn ká dànù dóni àbí ká tẹ̀síwájú ẹja sì tẹ̀síwájú ká tẹ̀wájú <laughs> tó àrọ́ parí òwe yìí gbàmígbàmí òye àgbà gbàmígbàmí òye àgbà a kí àgbà ó ṣe jẹ́jẹ́ ni o b ẹni tó bá sátọ ni là gbà d ẹranko ń lé mi bọ̀ wá ọ̀yọ́dẹ e torí kò sí ẹni tí yọ gbà á gbàmígbàmí òye àgbà kò sí ẹni tí yọ gbà á èwo nínú ẹ̀ lójú òye tín lè rí gẹ́gẹ́ bí ìdáhùn tó tọ̀nà. tí ni torí yorùbá bọ̀ wọ́n ní gbàmígbàmí kò yẹ àgbà hmm. ẹranko ń lé mi bọ̀ kò yẹ ọdẹ kò yẹ ọdẹ torí pé ọdẹ tá à ń sọ̀rọ̀ báyìí àmọ́ dojúkọ ẹran ni. bẹ́ẹ̀ni kò sí ntọ́ dẹ ń wá lọ sínú igbó jẹran lọ. jẹran lọ ó lẹ́ran tí wàá wọ́n lé ọdẹ hmm. ẹ̀ ń sọ pé gbàmígbàmí kò yẹ àgbà torí àgbàlá mọ́ ṣáàdì ẹran wa ń lé mi bọ̀ kò yẹ ọdẹ. Hmm bàbá rí bàbá ọdẹ kan nísìnyí tí ń pé ẹgbà mí o ẹgbà mí o káwá ní bàbá kí ló ń lé wọn ni àẹran ni o àwọ̀ ò ti gbági láti rin mẹ́ẹ̀lì ká tó dúró torí pé lérò wa àti lọ́kàn wa nígbàgbọ́ pé ẹni tó yẹ kó dàyà kọ́ ló fẹsẹ̀ fẹ́ yìí ẹni tó gbébọn dání tó kó oríṣiríṣi àdá dání àwa tá a wà ní kankan lọ́wọ́ láti rìn jìnnà ìtumọ̀ òwe ọ̀nà ni pé baálé ilé ò gbọ́dọ̀ máa bẹ̀rù kò gbọ́dọ̀ máa sojoojú ìpayà ni yóò kó fún ìyàwó àtọmọ torí pé bí nǹkan bá fẹ́ rújú nù lé baálé ilé níyàwó àtọmọ ọ̀sàdì gẹ́gẹ́ bí akọni àtọkùnrin ẹ ṣe púpọ̀ ẹranko ń lé mi bọ̀ wàá kọ̀ yí ọdẹ náà ní ìdáhùn tó tọ̀nà lóòótọ́ ẹ ti láǹfààní sí ẹ̀bùn àádọ́jọ ẹgbẹ̀rún ẹ máa gbìyànjú gan. ọlọ́run. ìbéèrè kejìlá lọ́kàn ẹ̀bùn tí ń igba ẹgbẹ̀rún ni ẹ̀já tẹ̀síwájú ìbéèrè kejìlá kí ni orúkọ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́dún 1999 a Isiaka Adeleke b bisi akande d Ọlágúnsóyè Òyìnlọ́lá. A Arẹ́gbẹ́ṣọlá ìwo nínú wọn ni gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́dún 1999. B ni babawolóye Adébísí Àkàndé tí gbogbo wa tá a máa ń pè wọ́n ní Bísí Àkàndé bàbá ọmọ kéékèèké bàbá ní gómìnà ní ọdún 1999 nígbà tí democracy padà sí orílẹ̀-èdè Nàìjíríà. tá a padà sí ìjọba àwa ara wa padà. bẹ́ẹ̀ ni. Hmm. ọ̀gbẹ́ni Sọ́ni Bárìn Hmm olóyè Bísí Àkàndé ni tèmi náà sì mọ̀ wípé olóyè Bísí Àkàndé ni torí pé àwọn ni gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ńgbà tí ìpínlẹ̀ Ọ̀ṣun àbí tí orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n padà sí ètò ìjọba àwa ara wa padà hmm, látọwọ́ ọ̀gágun Abdulsalami Abubakar nígbà náà ẹni tó jẹ ààrẹ ńgbà náà ni olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ bẹ́ẹ̀ ni béèrè tọkàn tó jẹ́ béèrè kẹtàlá tí ọ̀gbẹ́ni Sọni Bárìn ti máa láǹfààní sí ẹ̀bùn ẹgbẹ̀rún lọ́nà ọ̀ọ́dúnrún náírà oríkì ni alóríkì ìlú alóríkì ìdílé alóríkì ìbílẹ̀ alóríkì alàjẹ́ oríkì tún wà ń bẹ fún àwọn ọ̀tọ̀ọ̀tọ̀ èèyàn kan obomi òsùrù wẹ̀dà ta ló ní oríkì yẹn òjò ìgè àjàyí olùgbòdì èwo nu wọn ní àákì ní oníkànga àjípọn obomi òsùrù wẹ̀dà. dí ni àjàyí ògidì olú hmm. oníkànga àjípọn obomi òsùrù wẹ̀dà hmm. àjàyí ni àjàyí ni ẹ má kí wọ́n ní àjàyí làákì ní oníkànga àjípọn òbomi oṣù wẹ̀dà bẹ́ẹ̀ ni àjàyí ni ǹjẹ́ ẹ mọ̀ tán pè ní omi òṣòro tí wọ́n ní wọ́n fi ń wẹ̀dà. omi òṣòro hmm. mi mọ nǹkan tí wọ́n tí èèyàn Yorùbá gbà lérò ẹ̀. tí wọ́n ń pè lómi òṣòro. tí wọ́n ń pè lómi òṣòro ṣùgbọ́n bẹ́ẹ̀ mi ti máa gbọ́ náà ni pé Àjàyí. oríkì ni bẹ́ẹ̀ ni obomi sùúrù wẹ̀dà. tá a bá ń sepo lẹ́kù tómi ti wà nínú àdá tipo ti wà àbí tí a ti kó ẹ̀yìn sínú àdá a ti bomi sí i a ti tẹ̀ ẹ́ àwa ń bù sókè à ń dà á sí i à ń pò sùúrù omi nù omi ò tí wọ́n ń sọnù. ó ọ̀gbẹ́ni sọ̀ni bárìn ẹ mọ̀ tí fẹ́ gba gbogbo owó wa tán. <laughs> ìbéèrè méjì péré lọ́mọ̀ kò kẹ́ gba ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà. mélòó lọ́ọ̀kanjú àfẹ́ lánàá yọ. Hmm, mélòó lọ́ọ̀kanjú àwọn ọmọ lọ́sùn mélòó lọ́ọ̀kanjú àwọn ọmọ lásèjì rẹ̀. Hmm. ọlá náà ò ní pin gbogbo àwọn tí wọ́n ń sin ọ̀ràn èdè Yorùbá lọ́wọ́ gbogbo wọn náà là ń ṣàdúrà fún pé kọ́lọ́n túbọ̀ máa gbé alárugẹ. kọ́lọ́n sì mọ̀ pé wọ́n nípa. kọ́lọ́n mọ̀ pé wọ́n nípa náà ni bí ẹ̀yin ti ń pàrọwà sí wọn gbogbo ẹni tó bá mọ̀ yìí pé ọmọ Yorùbá àtàtà lòun hmm. ọmọ Yorùbá tọkàntọkàn lòun hmm. káwọn náà kí wọ́n gbé ètò onídèmọdè kí wọ́n bá gbé lárugẹ ìní sìn èyí tẹ́mi bá jẹ́ ń bẹ̀ yóò kàn ọmọ yóò kàn yàwó ibi yóò a bá ń ṣe ìwọ̀nba náà ni òṣì ni ó mọ̀ ní àwùjọ wa. Hmm, torí tó bá kán sójú yóò kàn símú yóò kàn sẹ́nu yóò kàn sáyà bẹ́ẹ̀ni. àwa náà ń pàrọwà gbogbo ọmọ Yorùbá gbogbo ọmọ kóòtù òjìrè nílé lóko ni lẹ́yìn òdì ni ẹ bá gbé ètò ìlárugẹ ètò onímọ̀dèmọ̀dè hmm. kó lọ síwájú kó dáraba kó dìgẹ àlọ́yè kẹ́tò má parun kó báwa náà bá nílé iṣẹ́ tẹlifíṣàn tá à ń hmm. ṣe àṣà àti ìṣe wa ń bẹ kò sí nǹkan tó burú ń bẹ ẹ dákun ẹ ràn lọ́wọ́. bẹ́ẹ̀ni ẹ ṣé mo dúpẹ́ ọlọ́run ní í ṣe iṣẹ́ yín láàbọ̀ aláṣepé bíi ọlọ́run ò sí yóò ṣiṣẹ́ tí náà láṣepé ẹ já tẹ̀síwájú méjì péré náà ló kù orin ni eléyìí irú lọ kólá sẹ̀ǹdẹ̀wẹ̀rí lọ kàtà bàbá wọn lọ ra kínni kọ́bẹ̀ wọn lè dùn orin ni a máa ń kọ́ ń kékeré a irú b iyọ̀ d ògèrè e ẹja. d ni ògèrè. bàbá wọn lọ eléyìn irú lọ kólá sẹ̀ǹdẹ̀wẹ̀rí lọ kàtà bàbá wọn lọ rògiri kọ́bẹ̀ wọn kó lè dùn. pẹ̀lú ògo ọlọ́run ògiri ni lóòótọ́ ọ̀gbẹ́ni sọ̀nìbárìn ẹ̀kúṣẹ́ ìbéèrè kan tó kù tẹ́sí máa láǹfààní sí ẹ̀bùn ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà. Hmm. orílẹ̀-èdè wo ló gba ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ lọ́dún 1962. Nigeria, ghana ethiopia sudan èwo nínú mẹ́rẹ̀ẹ̀rin ṣé ẹ máa ń wo eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. ẹ rí i pé gbàtà bẹ̀rẹ̀ tó wọ́n jẹ́ kó yá pé ìṣòro oríta gélé mi. ẹ̀yin yìí wo bọ́ọ̀lù rárá. kò sí àyè fún lẹ́yìn ẹ̀kọ̀ọ̀kan hmm. ẹ mọ̀ pé a máa ti. Mm ibìkan bọ́ bìkan hmm. wèrè lónìí. ẹ ṣùgbọ́n pàpà síbẹ̀síbẹ̀ náà yín ò sọ pé kéèyàn má lè rí ìdárayá tí èèyàn fẹ́ràn tó jẹ́ pé èèyàn máa ń fi ṣègbádùn ara nígbà tọ́wọ́ bá dilẹ̀. inú nǹkan tí ṣùgbọ́n nǹkan tí mi sáyìn láàyò tó <laughs> gbogbo lóòótọ́ àwa náà mo máa gbìyànjú láti ṣeré ìdárayá hmm, ṣùgbọ́n kì í ṣe nǹkan tí mo kàn lè sọ pé mo mọ nǹkan jùjùjù níbẹ̀ hmm jọ̀dà orílẹ̀-èdè wa ni ẹ̀yin ní lọ́kàn pé ó gba ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ lọ́dún 1962. rírà mi pé ètò ìyún fẹ́ pàkà sọ nípa tẹ̀ sọ ni pé tí ẹ̀tọ́ abá ti débi ẹ̀ tó le hmm. ọpọlọ ní tá a bá débi yíbu. tá a bá débi ìrù ká fò ó. <laughs> ká fò ó ní. ẹ wá fẹ́ dọ́gbọ́n fò ó. <laughs> gẹ́gẹ́ bí ìwòye tèmi hmm. èmi ṣùgbọ́n èmi náà ti fẹ́ dìde náà. ẹ wàá rí i pé <laughs> ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà tí a fi kún irinwó pé owó náà ni. bẹ́ẹ̀ ni tòótọ́ ṣùgbọ́n ọ̀kánjúà nígbà míì a máa yún ni pàdánù ọ̀pọ̀lọpọ̀ nǹkan kí n hmm. kúkú ṣe bí mo ti mọ. ẹlẹ́wà àṣàpọ̀n ẹlẹ́wà àṣàpọ̀n ti eléré ìdárayá dé àwọn tí wọ́n máa ń pa eré ìdárayá àwọn máa bá wa dáhùn sí i àwa ni tí ì bá ṣe pé bọ́ọ̀lù tó bá kan orílẹ̀-èdè wa gbọ̀ngbọ̀ngbọ̀n. ẹ kì í wò ó. ilé mi ní làmọ́ nífẹ̀ẹ́ sí jù. <laughs> ó dà ẹ yá ṣe báyìí mo ti gbọ́ o pẹ̀lẹ́ fẹ́ dìde pẹ̀lú ẹgbẹ̀rún lọ́nà irinwó náírà tí ẹ ti láǹfààní sí ṣùgbọ́n kí n kàn béèrè wípé ká ní ẹ kàn fẹ́ gbìyànjú. pé eléyìí ni yóò je, ewu lọ́kàn yín lọ. ká sọ pé mo gbìyànjú. Hmm, pé wo ẹ fẹ́. orílẹ̀-èdè Ghana ni ni. ọkàn yín ìbá mú lọ́kàn yín mú. ọkàn mi mú kì í ṣe nǹkan tó dá mi lójú ṣùgbọ́n gẹ́gẹ́ 1962 hmm. orílẹ̀-èdè wo ni ó jẹ́ mo wòye sí pé orílẹ̀-èdè Ghana ni ó súnmọ́ kó hmm. tẹ wá rí láyé báwọn ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé kálẹ̀ bá mórílẹ̀‐èdè Ghana ni tí ẹ sọ fún mi pé fẹ́ dìde pẹ̀lú ẹgbẹ̀rún lọ́nà irinwó náírà ǹbá ní ìbá pàdánù owó díẹ̀ torí pé ìbáfarabalẹ̀ sí ni nàìjíríà kọ́ ghana kọ́ kì í sì ṣe sudan ethiopia ni ẹ jẹ́ kí n sọ wípé ọgbẹ́ni sọ́ni bárìn abiyamọ mojú làbá máa pòókọ wọn abiyamọ mojú kò gbọdọ̀ lọ irínwó ẹgbẹ̀rún náírà kì í sọ ọmọdé yìí díẹ̀ sì tó nínú nǹkan oní nǹkan ṣùgbọ́n adúgbò olórí àdáàdá lọ́wọ́ yín pé láǹfààní láti bá wa ṣàlábàápín nínú ètò yìí ọmọ Yorùbá àtàtà ni ní kété tá a bá ti ń parí ètò náà ni màá fún yín níwèé sọ̀wédowó ti irinwó ẹgbẹ̀rún náírà gẹ́gẹ́ bí mo ti máa ń sọ. So, akíkanjú kan ò lè dógun sẹ́ bí ò bá sálátìlẹ́yìn fún ìjọ àjùmọ̀jó ní gbayì kíkọ́ níjọ́ ànìkànjó kọrin lẹ́sẹ̀ ọ̀pọ̀ lẹ́sùn yagi lóko ọ̀pọ̀ gírí ẹsẹ̀ níyẹ̀nà gbogbo ọmọ Yorùbá onídèmọdè ní ẹ̀yin lẹ ní àwakọ́ ẹjẹ́ àjọ gbìyànjú láti gbèdè àti àṣà Yorùbá lárugẹ ọpẹ́ olórí àdáàdá tán lọ́wọ́ ẹ̀yin tí ẹ̀ ń wò wá mo wá dúpẹ́ mo tọpẹ́ dá lọ́wọ́ ọlọ́run aláwòrábí ọba tó ní ìmúṣẹ àlá lọ́dọ̀ ògo ni fókọ yín lókè ọ̀run títí ìgbà míì tájọ pàdé ẹ láǹfààní láti wá polówó ọjà yín lórí ètò yìí ẹ láǹfààní láti wá ṣe ìkéde oore ọ̀fẹ́ sì wà láti wá so onígbọ̀wọ́ ètò yìí ìpele ìpele lásán àlùbọ́sà bó bá já balẹ̀ so onígbọ̀wọ́ ẹ̀ ó lè jẹ́ ìṣẹ́jú mẹ́wàá ó lè jẹ́ ìṣẹ́jú márùn-ún ó lè jọ́gbọ̀n ìṣẹ́jú déédéé ni bó bá sì jẹ́ pé ó wù yín láti ran èdè àti àṣà Yorùbá lọ́wọ́ ẹ lè fún alẹ́bùn gbogbo ẹ̀kọ́ lówó ẹ̀bùn tẹ́ ẹ bá fún wa àwọn àlejò tó bá wá àwọn òdíje tó bá wá àmọ́ fi tà wọ́n lọ́rẹ yóò jẹ́ kóríyá fún wọn àánú Olódùmarè ò ní fẹ́ nìkan kan wá sílẹ̀ fẹ́nikẹ́ni tó bá fẹ́ darapọ̀ mọ́ wa ẹ já sọ̀rọ̀ lórí ìtàkùn whatsapp tó bá jẹ́ òkè òkun lẹ ti fẹ́ bá mi sọ̀rọ̀ fún ìpolówó ọjà tàbí ìrànlọ́wọ́ sórí ètò yìí ẹ fàròpọ̀ sí ẹ fi èjì ẹ̀ta ẹ̀rin ẹ̀sán òdo ẹ̀rin ẹ̀jọ àrùn ọ̀kan ẹ̀sán ẹ̀ta ẹ̀fà èjì ẹ darapọ̀ mọ́ wa níkànnì yìí kẹ́ ẹ lè mọ rí àmì nígbàkúgbà tá a bá fi àkọ́tún ètò míì sọ̀wọ́ sí kànnì yìí lẹ́ẹ̀kan sí adéoyè àbẹ̀fẹ́ náà ló kọ́ mi ẹ mọ̀ mí sí àkàndá ọ̀rọ̀ Awíkonko ọ̀gbẹ́ni sọ́ni bá nìyí a dúpẹ́ lọ́wọ́ yín pé bá wa ṣàbá a nígbàgbọ́ pé kò ní jẹ́ àṣemọ́ láṣẹ Èdùmàrè adélébàrè àrìnàkórè àkóyàbí títí ìgbà míì tátùjọ láǹfààní àti pàdé àwa lámọ̀ wá ẹ̀yin lámọ̀ bá ikú ò ní pa wá ikú ìpẹ̀tà lójú ràn àánú Olódùmarè ò ní fi wá sílẹ̀ gbogbo ìdáwọ́lé wa ní ọmọ yọrí sí rẹ títí ìgbà náà ẹ̀sìn ni wọ́n máa gòsàwò ó dìgbà kan náà.